الحق ولقاؤك حق وقولك حق ولجنة حق ولجنة حق والنار حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك نبينا أنت المقدم ومن تتملك شوره وأنت المؤخر ومن تبارك شوره اللهم اجبر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا اللهم اجعل هذه جنبة حجة لنا ولا تنال حبتنا لنا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من العمل الذي يقربنا الى النار برحمتك يا ارحم الراحمين انك لا كل شيء قدير إلهي لقد أدم فألفت وخلقك ما تشاء كما تشاء وخلقك ما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء لمن تشاء وتفعل ما تشاء لمن تشاء إلهي أن تفعل ما تريد وتفعل ما تريد لما تريد وتفعل ما تريد لما تريد وإن تفعل ما تشاء فلا ما نشاء بما تشاء فراتكما نجائبنا تشاءون لا يتفاوت بالمعاصي فكيف تجود من دمك بالمعاصي فإن تبصر فإنك نرجو رحمه فإن تطلوهم فمن يرحم سواك فإن تطلوهم فمن يرحم سواك فاغفر ما تنادي والخطايا وأرحم لا برزقك يا رحمي وأرحم ما برزقك يا رحمي إلهي أنت للعلماء أمنا فكل شيخ إبراهيم أمنا فكل شيخ إبراهيم أمنا

فكلوا سوف ننظره مقصرا لا تجعل عواقبه فإثم يعيش من الدنيا لا سعيد يعيش من الدنيا إلى أسعير أعوذ بالله من الشيطان الرجيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخافته الشيطان من البس ذلك بأنه قالوا إنما البيع مثل رباه وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف أمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله يحب كل كفار عسير الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الإله إن كنتم مؤمنين فإن لم تفعلوا فإن لم تفعلوا فبدلوا بحرب من الله ورسوله وإن تبتوا فلكم رؤوس فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوم ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدخل السيد والله الحمد لله الحمد لله أدخل السيد والله بعد دعوة الحمد لله وقد اسمه الله بكير وفي الدوالين لم بدأ الحمد لله رب العالمين ẹni tó bá wù Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ àti ìṣèjọba rẹ̀ àti ìpàṣẹ rẹ̀ náà ni máa ń fi ma ojú ọ̀nà ìsìlámù tí a ń ṣe yìí. àwọn tí a mọ èèyàn bá ń pe ìsìlámù ó ti nínú ọ̀sẹ̀ wa. àánú kan tó Allah subhanahu wa ta'ala ni. ìdúgbò bá gbogbo wu ọlọ́run ọba náà. olùgbé àná ẹ̀ka wà ní àwọn Yahudi tó bá ti wù ọlọ́run ọba náà olú kádàrà ti wà náà káwá ní àwọn ìsọ̀rọ̀ yìí ńlá fún sọ yìí kí wọ́n lọ ṣá rọ́pùnà kùnà yahudà wọ́n lọ ṣá rọ́pùnà kùnà wọ́n máa rí wọ́n máa rí inú ولو شاء ربنا كنا نصارى ولو شاء ربنا كنا نصارى مع الربان في جبل جليل مع الربان في جبل جليل ولكننا خلقنا من خلقنا ولكننا خلقنا من خلقنا الإسلام عاد مكابر ولا قبل وليس ربنا كنا نصارى أفان قالوا ورابا وكان إنه مسيح رابا إنه بسد رابا كنا يهودا وليس ربنا lórí àhúdá nínú fífẹ́ sọ̀rọ̀ ọba ìròǹgbà tó gbà wọ́n máa ń fa ọkùnrin náà kó náà yàwó yá wọ́n máa ń yẹn bá lè farabalẹ̀ tó bá jẹ́ olóye tó bá wọ ẹ̀sìn àwọn ìyẹ̀wò ní dáadáa fáwọn ẹ̀sìn yẹn kò bá ìjọba ti yẹn lọ. wọ́n bá rí ìwé ìyàwó òṣèlú tó kọ́ ọ́ wọ́n má bí ìlú ilé ẹ̀rọ bẹ̀rẹ̀ ní ìṣọ̀kan ní fún bẹ́ẹ̀lá ìyàwó bí onílẹ̀ ọ̀gbàdíyà ìsọ wípé ọkùnrin tó dàgbà kó lòun ò ní fẹ́ yàwó obìnrin tó ti bàlágà kí wọn kó lọ wọn ọkọ kó lóun ò ní lọkọ ẹ̀rọ àgbẹ̀rù ìjọba tó yẹ báyìí jọmọ nìyẹn pàápàá ìjọba nìyẹn lọ. wọn á bí mo rí ìyàwó dídì mi gbogbo ní wọn á bí mo rí ìyàwó dídì mi gbogbo ní. ọjọ́ bí a mọ̀ wípé kò bá ìjọba nìyẹn lọ ní pé àti mo gbogbo tó bá wà nínú wọn kó lò kó ìgbégbé wọn làbẹ́ yìí. bàbá rẹ̀ sọ́yìn. tọ́wọ́ àyìnbó wọn ò ní rí nǹkan dáa bó tí wọ́n máa bí ìròyìn ìyàwó bí ìṣòkò ayé wà máa bí ìròyìn ìyàwó bí ìṣòkò ayé. bẹ́ẹ̀ ni wàlá ìṣòro àbúlá àlámọ̀rí wa nígbà tí ń pe gbogbo àlámọ̀rí bí ayọ̀wọ́ ojú rẹ̀ ọmọ ìwọ ọlọ́wọ́ na ń dé náà náà ni olùsèwọ́ ní ẹ̀fọ́ ara. wọ́n lọ akụ ọkùnrin ẹ̀kúnlẹ̀ ẹ̀fọ́ afọ ń a bá ti mọ̀. Máa ń gbà ní ti ìjọba ìjọ nínú. Ìjọ òdò méjì tó pàdé àbá ti mọ irú ẹ̀ tó ti pọ̀. Máa ń gbà ní ti ìjọba ìjọ nínú. Ìjọ tó wọlá sí àpáta. Gbogbo ìjọ tó wọlá sí àpáta máa rẹ̀ nílò ọba ti mọ̀. Máa ń gbà ní ti ìjọba ìjọ nínú. Ìjọ tó fẹ́ lọ wà pọ̀ láwọn جعلني جريد موت عدوا ولكن خلقنا خلقنا رغبة ونبة دعوة لكن رغبة دعوة حنيفا منها عن كل شيء حنيفا منها عن كل شيء الله تعالى الله تعالى الله تعالى

ọlọ́run nígbà tí òkú ó jẹ lórí mẹ́jà sínú wọn. àmìnà ìkan nínú àwọn ọ̀nà tí òkú gbà ló gbọ́ di wá òun náà ni wọ́n ní kí wọ́n á sọ̀rọ̀ lé lórí ní ọ̀lẹ́ yìí. ṣùgbọ́n tó tó gbọ́ náà àwọn àfa wa tí wọ́n kọ́ wa tí wọ́n lè wá ọlọ́mọ ní sọ́wọ́n lẹ́sìn ọ̀nà rẹ̀. a ní àwọn ìmọ̀mù wa ní ìlú akọ́ta yìí Amina. Ìtọ́jú ló ṣe olóore wọn náà ní ipa àdúgbò tí wọn lẹ́yìn náà ọlọ́run mọ́sálá ìgbà ní ìbàdàn fún. Amina. Tí ẹ̀ bá wo ẹ̀sìn tí wọ́n sọ, tí ẹ̀ bá lu tí ẹ̀ bá wọ ìlú wo lónìí. Nítorí ọgbà wọlé pọ̀ gbòsógbó wọlé pọ̀ bá èyí ó rí àfárò iṣẹ́ bàbá wa olùkọ́ àgbà. Abdulbaki, Rasulullah Ta'ala. Èyí ó rí ìlànà àṣẹ́kọ̀ọ́ bàbá tó ṣe nínú pé pé tọ́ba ti wọ̀ wọ́n tó sọ pé mò ń lọ sí ọ̀dọ̀ olùkọ́ àgbà ó ní ìdìbò bá wà lá. wọ́n làwọn obìnrin ọmọ ọmọ ọmọ tó wọ ẹ̀wọ̀n ní òwe nílò òwe ti ayé ló pẹ̀lú pé ó ti nílò. àtàrù iṣẹ́ ìlànà afẹ́kẹ́. bẹ́ẹ̀ náà nínú akọ́kọ́ ayé ìdíkò ládùúgbò ìlú ni. ní ìlú akọ́kọ́ tí a wà yìí tọ́wọ́ tọ́ olùkọ́ àgbà nílùú akọ́kọ́ olùkọ́ àgbà lójókòó yìí. أدام الله حياته وحياته bá ti wá bá nìyẹn láti ayé àwọn sábàbí wípé ọlọ́run wa máa fi àwọn èèyàn kẹ́ sí olùkọ́ àgbà ní gbogbo òru. ẹni àtòrò ẹnìkan nígbà tó wọ iraq tẹ̀lé wípé iraq ní abọ́ ànífà ti lo pẹ̀lú tó pọ̀ jù. nígbà tó ní ẹwọ iraq bó ti wá wọ iraq ó ní òun ẹni àfa àgbà wa ló ń béèrè ẹ̀ ọwọ́ adé òkun ẹni wá wo etí nọ́mbà bọ́ àti bá ti ṣe ṣe ṣe ṣe ní ẹ̀rọ àtàtà àwọn bàtà tó ti ṣe ọwọ́ amúgbègbè. ọ̀pẹ̀lẹ̀ àkọ́dé zánà hàzà lébè náà dáwọ̀ man àlàyé وَإِذَانَ هَذَا لِذِلَا دَوَمًا عَلَيْهَا إِمَامُ الْمُسْلِمِينَ àbúrò àlefa ló fi gbogbo mi pa àbúrò àlefa àwọn afọ àti. Ìmáàmù ni mo fi rí ìnáàbò ànípa. Ìmáàmù ni mo fi rí ìmáàmù ni mo fi rí ìnáàbò láti ṣe. Ìmáàmù ni. yí báyìí ṣùgbọ́n tó a fẹ́ mọ́dé Iraq ọwọ Iraq àwọn لقد جانا هذا البلاد ومن عليها لقد جانا هذا البلاد ومن علينا إمام المسلمين أقول فيه إمام المسلمين أقول فيه Ìmáàmù ìmọ̀sílẹ̀ ní àdó ńlá tí. Bí ọ̀dà gbòdì dáadáa. dáadáa yóò gbòòrò lápapọ̀ òtún dáadáa tí ó bẹ́rù nínú ìlú tí àfáàdọ̀ tí àfáàdọ̀ bá ti gbé dáadáa ìlú tí bá ti dára níbi ọ̀sìn àbá rẹ̀ lálàáfíà rẹ̀ bàtà wo a pé ní tí àfáàdọ̀ ti kí àbúrò àyẹ̀fà ẹ̀yìn ẹ̀lẹ́kọ̀ọ́ sí kí ló ti kí. فقد زاد وقد زاد هذا يجي الآدم ọ̀kìlì méjì wọ́n kọ́ ọ̀bọ̀. èmi pàápàá ọ̀dùnjáìlẹ̀ ọ̀hán ẹ̀dọ̀ ìdìbò àdá ìlú ẹ̀tì tó lẹ́tọ̀ọ́. Wàkọ̀dùnjẹ́ lẹ́ àbálẹ̀ ìdìbò àdá ọ̀nà àlẹ́. ẹ̀tì tó ìlú yìí lẹ́tọ̀ọ́ àti ọ̀dùn ń bẹ nílẹ̀. àwọn afọ àtúntò orí ti wá ń wọ ìlú akọkà wà. tàbí wá ẹ̀yin ni apá náà fẹ́ẹ́ ń sọ̀rọ̀ pé ẹ̀yà ọwọ́ ìgbà wọ̀nyẹ̀ ní wọ́n á pé ìdàkejì náà ni àwọn gms náà àwọn tòun náà látọ̀ lè yá nà áwọ̀ ìwà dáhùn àlẹ́ yá. Ìwà mọ̀ ọmọ sílẹ̀ ní náà bọ̀ làtúntì. إمام المسلمين عبد اللطيف ọlọ́run tó wá ṣe nínú ẹ̀kọ́ dáadáa fún ìlú wa yìí ọlọ́mọdé fún ọ lórí òkú síbi àná ìwà o. àlùjọ aláṣọ àwọn ọ̀nà àdúgbò ẹ̀mí náà kó bá ní gbogbo ẹ̀ fún yín. aláṣọ ara tí wọ́n ti gbọ́ sẹ́ẹ̀sì ti sẹ́ẹ̀ náà kó bá ní gbogbo ẹ̀ fún yín. tí a bá ti ń ṣe pẹ́pẹ́ sí wa àmọ́ ìgbìmọ̀ àwọn olùkọ́ àgbà ń lọ nílùú tí wọ́n bá ti ẹ̀fẹ́ ṣe kí ẹlọ́dọ̀ ń bá sọ yín ẹlọ́dọ̀ olùkọ́ àgbà ọlọ́dẹ̀ ló gbé bó torí náà ọlọ́run bá tó ti ṣe ní aṣáájú orí fún wa ọjọ́ tó ṣe ìtọ́ mọ́jọ ọjà ìgbà wọn lọ àlékún dáadáa àlékún ìmọ̀ọ́rìn àlékún ìmọ̀ àlékún àìpẹ́rẹ́ ọlọ́run bá ti gbogbo ẹ̀ fún yín gbogbo àwọn ètò ara tí nínú ọlọ́jọ́ owó yára àmín gbogbo àwọn ètò náà tún rè ọlọ́run mọ́jọ tó ṣe ìjọba lórí àmín láhàwù làwọn àkójọpọ̀ ilẹ̀ ìlàlọ́lá. wọ́n ní ká sọ̀rọ̀ nípa àrùrìbà rìbá tí wọ́n bá dàpọ̀ rìbá gbogbo wa láàkọ́kọ́ dojú kọ àwọn olówó èlé wípé à wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àwọn olówó èlé bẹ́ẹ̀ sì ni omi àti ẹ náà a níbi àtìkú inú rẹ̀. tó bá fẹ́ tó rìbá bu alákọ̀ọ́kọ́ wo báńkì ń tó aláàkáwá àwọn olówó tí wọ́n lọ báńkì tí wọ́n rí báńkì wọ̀ tẹ́lẹ̀ jáde iná ló bá sọ ìgbà fún wọn. ṣùgbọ́n kò sẹ́ni kankan tí kò bùkátà tí kò lẹ́kọ̀ọ́ nípa àrìbá. Yàtọ̀ àkóso fún ààrùn nìyẹn. والكوف àwọn fún àwọn ọ̀rẹ́ àlámọ̀ rí i pé fún gbogbo ẹ̀sìn tọ́lọ̀mọ́ bá ti ń gbé wá sáyé pátá. Kò sí kan bá tọ́sọ̀rọ̀ pé mi dáadáa yàgbẹ́ ẹkún súpà omi ni àwọn aṣọ ẹ̀sìn Islam ó tó ń pè owó òṣù ẹ̀fààyè gbá ìranù owó ẹ̀fààyè gbá ìṣe àbòsí ara ẹni gbẹ̀gbàdà. òwúrò yàgbẹ́ ẹkún súpà omi ni wọ́n الضرب بمعنى الزيادة والتأخير nǹkan tí wọ́n pè ní rìbá tó wọ́n ti dákọ̀ rìbá tó kò bá máa wò ní pé ẹ̀ àlékún tó bá ṣùgbọ́n ojú ọ̀bẹ lójú méjì ni rìbá ní rìbá amọ̀ràn túmọ̀ sí àjìyáàdà ìfi àlékún lórí nǹkan rìbá amọ̀ràn túmọ̀ sí àtàkùrò ìlọ́ nǹkan lára kí la gbàdúrà pẹ̀lú àlékún kílá la pẹ̀lú ìlọ́gìtẹ́lá ojú méjèèjì tí a fi wo ìdánirọ̀lẹ́ yìí nìyẹn wípé ọ̀nà owó ni mo lè gba ìlọ́gìtẹ́lá ní ọ̀nà owó mo lè gbà sí àlékún nínú ní àwọn alákọ̀ọ́kọ́ ni wípé ó fún wa nípa kájọ́bì nígbà tí àtẹ́bí ń bẹ ní tó ń tukọ́ jẹ́ pé ní mẹ́ta ayé ẹmọ́sẹ̀bọ ẹmọ́sẹ̀bọ ẹmọ́sẹ̀bọ lọ́wọ́ bá ń sọ fún ànábì tó nítorí òwe ọlọ́run ọba mẹ́ẹ̀mẹ́ tó sọ̀rọ̀ nípa rìbá tó tó wà ní ìgbésí ayé mẹ́ta. wà á tẹ ìtàn ní orí bá ń rí àṣì ní àrìbó àti ti àmúwá يريدون وجه الله فأولئك هم المضعفون الله سبحانه وتعالى ọ̀sọ̀rọ̀ rìbá fáwọn àmùsùlùmí nínú ìgbésí ayé mẹ́tàkà nàbí lò pẹ́pẹ́ yìí pé ọ̀rọ̀ ẹ mẹ́sẹ̀gbọ́ ẹ mẹ́sẹ̀gbọ́ ọrụ mẹ́sẹ̀gbọ́ ní báwọn sọ. ṣùgbọ́n torí pé rìbá bí bá ti wà lóko rẹ̀ kò sí tó ẹni ọba ti tọ̀ nínú ìrìn bàbá fẹ́ máa tọ̀lẹ̀ á fún àpọ̀lọpọ̀ àpòjú ìwà ìlú nílẹ̀ ìgbà ara ẹni ọba ti abara rẹ̀ bẹ́ẹ̀ ó ti mọ̀ yìí pé áá ah, òun náà ti súnmọ́ gbogbo ẹlẹ́gbọ́ àbúkọ́ ètò ìfọ́nra rẹ̀ padà orí pé bí ọlọ́run ọba ṣe ṣe ẹnu kù tó fún wa lérí àwọn ìdájọ́ nígbà tá a lè mẹ́ta yìí pé àyè òtí gbà á mùsùlùmí وما آتيتم من ربا ليربو في أموال الناس ثم قال لك دم مدينة صلى الله عليه وسلم الله عليه وسلم الله واسع كيو تلي أراري بايدة ويبي الذين يأكلون الربا لا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الله واسع كيو تلي أراري بايدة ẹni bá ti á lè kọ́nù òní báyìí njẹ́ ọmọ àṣẹlẹ̀ tí wọ́n ní pé. láyà ni. wọn ní ìyá àtàmà ìyá fún wọn ní ẹni agbẹ́fẹ́ pàtó ṣàyẹ́ tọrọ nù mí lálẹ́ máa sí. eléyìí àpọ̀lọpọ̀ yẹn alọ́mà tí ó náà àmọ́ ìṣẹ̀lẹ̀ ń dín. tẹ̀lé láyà fún wọn ọlọ́run ní àwọn ẹni rí báyìí kì í ṣe ní ẹ̀sìn àmọ́ ìdíkọ́ lọ́kùnrin máa ń sọ. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخطفه الشيطان من المس ayétújọ ọ̀fẹ́ lọ gbàgbà rẹ̀ làwọn ìdí ìdí tí ó máa rìn ìdí ojú òjò bí ẹni tó ti dìbọn báyìí. láyé fún un. wáyé lù ìṣesí tí máa ṣe tẹ́yẹ̀ bá tó ọ̀fẹ́ gbà ìṣesí ọmọ ẹ̀sùn pàtó ọmọ lára rẹ̀ ẹ mọ̀ rí ìlànà ilé ìṣèjìbọ̀ bọ̀yìn. láyé òun yẹn ńlá. bó ṣe wá rí láyé náà tọ́mọ tó dẹ̀ kìlọ̀ àmọ́ náà bí ó ṣe pàdé ọlọ́run ní ìdúró tí ó ìdú ẹni fọ́ báyìí. ilé ẹ̀ka náà kú mo lẹ́bi bá sẹ́yìn ọ̀nà mi náà máa tí ó sì mọ́ ráàyè wọ̀bẹ̀. àkọ́kọ́ ní àwọn ọkọ̀ mẹ́fà ìṣòro náà ní azahabu góòdù tó wúrà nínú àbúfàdàkà wúrà wàlú tó gbọ̀ ní onífàdàkà báńkì sílvà wàṣẹ̀rẹ̀ wàlúbùm wàtàmù wàlúmùlù mẹ́fà ìfà wúrà fàdàkà jẹ́rẹ́ dàbídò iyọ̀ àwọn oúnjẹ oníkóró eléyìí tí a ń jẹun láàrin ara wa àwọn mẹ́tẹ̀ẹ̀fà yìí ànábì ní zaka máa wọ̀ bí akáyọ̀ lẹ́yìn wà fún yìí ìgbà máa ń wọ̀ rẹ̀ bóòlù ìbá ṣe wá ń wọ tí ànábì sọ fún ẹ ọlọ́run tó ìtí ànábì sọ̀rọ̀ wípé rìbá ń wọnú góòdì wúrà rẹ̀ àti fàdákà rẹ̀ láti ẹ̀gbẹ́ yóò fẹ́ bẹ̀rẹ̀ wọ́n nínú àwọn tó oríṣi rẹ ẹwà rẹ rìbá òwò bẹ̀ wo ní gbogbo ìgbà tá a bá ti fẹ́ máa ṣe ọrọ ìpààrọ̀ ilé ìlú ìbámu wọnú wa ẹnìkan ní ẹnìkan ní ẹwà ṣé nínú wa yìí ṣé lè yìí pé nígbà tí ní ilé ló tẹ̀ kan máa jẹun bẹ́ẹ̀ ni.

ìran irú nǹkan náà ni mọ́jẹ́lì méjì làbọ́dọ̀ rì tá a bá tí mọ́jẹ́lì méjì ó ju àtìkú olùdá àbàbá àtàbáwì òun ni pé nǹkan méjèèjì ìbọ̀dọ̀ gbọ́dọ̀ nǹkan náà ń máa tó ní ìdóbi yẹn ń ṣe wá bí ìṣẹ̀lá ẹlẹ́ẹ̀kejì àtàkọ́ gbọ́dọ̀ kọ́mọ̀ tàfàrọ̀ kọjá wípé kẹ́ ẹ tó pé àti òun tẹ́ ṣe ẹ ìjọ pààrọ̀ yìí kálukú ti gbà tẹ̀. lórí òun ìṣe ẹnìkan ní mo ní márùn lọ́wọ́ tọ́ba lọ́nà lọ́nà ìgbò àbí one thousand naira wọ́n fẹ́ one thousand naira bó ti wù nàìjíríà yìí wọ́n fẹ́ ṣe sí agbẹ́rẹ́ ní géètì owó mi fújọ́ rẹ̀. wọ́n fún nílò bí ẹ náà àwọn ẹ̀rọ oúnjẹ àbí oúnjẹ. adájọ́ amúnẹ́ oúnjẹ kásọ̀kọ́ amúnẹ́ oúnjẹ nínú ẹ̀sìn wa tẹ́yẹ̀ bá ti sọ́lé owó báyìí kò ti jẹ ìdá. inú pé kò sẹ́ni tí ò fẹ́ ẹ̀kọ́ sí ẹ wá wo ẹni tí ń lo òde ọmọ ìlànà owó mẹ́ẹ̀ ó ní àjẹjẹ ìṣe ní agbẹ́rẹ́ ó wá sí one thousand gba náà oúnjẹ ẹ̀dì tí ẹ máa ń sọ pé ọlọ́run sẹ́mi lórí ìgbà ó máa wọn sàmì ìwọ náà wà ní. sàrí kàrí àná ọ̀pọ̀lù nínú lórí báyìí mi sí lórí bá. ọwọ́ ọ̀kẹ́ tó ń sọ̀rọ̀ bísẹ̀sì wípé ó ní ti bísẹ̀sì àwọn èso pé ìbáwọn náà sẹ́yìn ìgbà àwọn lọ sẹ́wọ́ wá àwọn tí wọ́n máa wọ̀ èèyàn tẹ̀ owó tàwọn lẹ́nu ni ọlọ́run ní àwọn tí wọ́n bá ń jẹ rìbá ètò ti gbé sí wọn lọ́pọlọ báyìí pé bẹ́ẹ̀ máa fi rìbá Zálíkà fi àjà ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹni ọkọ̀ pẹ̀lú ẹ̀fẹ́ mẹ́ta olóòrùn ìbọn ẹ̀fẹ́ jẹ́ rẹ̀. Ìná bá ní bẹ́ẹ̀rù ní inú rí bá. Àwọn ọkọ̀ ọkọ̀ tó mẹ́ta ìbọn ẹ̀fẹ́ jẹ́ rẹ̀ ìnáwó ẹ̀fẹ́ jẹ́. Inú mẹ́lì báyìí mú sínú rí bá. Wọ́n lọ sí òòrùn kátàkárà wọ́n ti gbàjọ ìdá. Àwọn àfáà ní gbogbo ìgbà tó bá ti fẹ́ ti nǹkẹ́ jìrọ̀ nǹkẹ́ tó bá ti jẹ́ irú rẹ̀ nǹkẹ́ nǹkẹ́ náà. Bẹ̀rẹ̀ kárí mẹ́tẹ̀ẹ̀lógún àkọ́kọ́ àtàtàárí. Ó jẹ́ pé nǹkan yẹn yóò papọ̀ one thousand mo ní mo fẹ́ fi jùlọ one náírà náà ní mo fẹ́ fi jùlọ gbogbo tó àbá mi pẹ́ náà o gbọ́dọ̀ ju one náírà tó bá ti lè dí ìyẹn ti kóno rìbá ọ̀dà àtàkọ́ dúdú tí gbọ́dọ̀ ṣẹlẹ̀ òun ni wípé lójú ẹsẹ̀ yẹn náà bí n bá ti fọwọ́ lẹ́gbẹ̀rún kan tí mo tọ́jú òdìdí tí wọ́n lọ fún mi ní kíni o kò fún mi ní àwọn ọmọ ẹgbẹ́ tó rọra mi sẹ́yìn náà ọjà agbára nìkan ìdàgbẹ́rẹ́ òfin. bẹ́ẹ̀ ni wàá wípé à tábà fẹ́ lọ mẹ́ta kan ọba fẹ́ rí ìrìnàjò lọ fún sọnù àwọn afẹ́ sọ náírà di tẹ́fà abẹ́tọ́ sọ náírà di dọ́là àwọn afẹ́ sọ rìyàlì eléyìí ẹ̀rí wípé náírà ó yàtọ̀ sí dọ́là wọ́n èé ṣe jíǹsù irú owó kẹ́mẹ́ sẹ́yìn aláwọ̀ fáwọn àwọ̀ gílé àtàfáwọ́ òní sí ìdọ́gba ìbáwọn ìgbé ìlú. onye isi sí ìgbẹ́gbẹ́ láàrin owó kìíní mẹ́ nítorí pé kéèyàn sọ owó òlù kẹ́nẹ̀. yóò wá fún mọ́jẹ̀ ẹ̀mọ ẹ̀yọ̀ kan fún àtàkọ́ búdù tó na tẹ́ sáà lóògùn náírà dàní gbẹgbẹ dọ́là lójú ẹsẹ̀ náà ó ní one thousand naira ọjọ́ lápòjú omi òkàlẹ́ jẹ́ o ajẹ́ wípé tàbá kọ́kọ́ gbé ìwé nígbà tó kọ̀tọ́ lọ mú ìwọ́ tó pé níta bá sábà lù wá ní. tàbá rẹ̀ nìkan tó gbé ráìsì dání. wọ́n fẹ́ fi gba ẹ̀wà. oúnjẹ àdébí sọ́nù náà rọ̀ sálára ọ̀lọ́hàn àlèwò sẹ́ni. ọkà àwọn eléyìí máa di tírì ìgbàwọ̀ fún wa. ìpè ọjà o tó bá wájú náà kárí ráìsì náà ló gbé lọ ọ̀rọ̀ ìgbà àròsọ èèyàn bá gbé ọ̀fọ̀dà abọ́mẹ́sì lọ ọwọ́ àǹtẹ̀ sí ọ̀fọ̀dà yẹlẹ̀ òkúta mẹ́wàá mẹ́ abọ́kan àròsọ lè lóòfin o ṣé èèyàn jọ dùrọ̀ bá èèyàn ti jẹ ìgbà. ذلك لأنهم قالوا إنما البيع مثل الربا. nínú ìgbé wa ní abọ́mẹ́sì rẹ̀ sì wà ìgbé àbí rẹ̀ sì ìgbé abọ́kẹ̀ ní ìgbàgbọ́dọ̀ àwọn mọ́tẹ̀mú tọ́kọ̀ wà ní pé àtàkọ́ múlù ó dẹ́ fojú ẹ̀ sọ́nà yẹn sí ni o ẹjọ́ parẹ́ gbá ẹ wà èmi náà gbára yìí ilé ìwúlò fáwọn ọmọ léwu àtẹ̀tí bá ń lórí ìfẹ́ agbègbè wọ́n àkọ́kọ́ mú ìyẹn wá káfíńmù yìí pé ọ̀rọ̀ rí báyìí ó kú ọ̀rọ̀ olówó èrò nìkan ní ọkọ̀ bẹ́ẹ̀ tíwájú jẹ́mọ́ ìwà wo àdéhùn tàbí nù lù wa amọ̀yẹ́ ti ń tọrọ owó tí ń bá wọ̀nyẹn sanwó lọ́wọ́ rọ̀lẹ́ báyìí ó jẹ́ pé tí wọ́n bá fẹ́ sọ one thousand ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ọ̀pọ̀lọpọ̀ owó ni o àwọn òyìnbó tí wọn náà tó fi lè fi ọgbẹ́ òun dòmùgọ̀ olùkọ́ ọgbẹ́ tó kò dọ̀dọ̀ gbẹ́ni tó tó bá náà wọ̀rọ̀ lẹ́nu tó ń bá ti palá tààrọ̀ ọ̀sẹ̀ tó wáwá ibi ọ̀rọ̀ ìbálẹ̀ kí ló tó fi wá rí báyìí ojú kẹrin ojú kejì wá ní àìlára ẹni lóró ẹni ní ìbẹ ẹbá wọlé babalágbó ló ń pé ẹkùn jẹ mọdé báyìí fún ìyá ju ọ̀túnla nítorí ọkọ bẹ̀rẹ̀ ní pé èló lẹ ẹ ti sàn jẹmọ ní ẹ nígbà wọn bẹ ní pé ẹ ẹ ní ọkọ yẹn lọ sàn àwọn àtẹlẹyìn ìsìn ìrìn ẹ̀sọ̀ òní jòrò ìrìn ẹ̀sọ̀ òní jẹ́kí ni o òní ń jòrò yóò mọ̀ ní kí n kẹ̀kẹ́ lórí ẹ̀ a rí àwọn tàbí olúdà àti wọn náà kò tẹ̀ mọ́mọ́ wàá fọ́ di odidi fẹ́ ìpè àwọn mọ̀mọ́ ti dá kọ́ńpínì kalẹ̀ fún yín o ẹ mẹ́rẹ̀ wá bì ẹ mẹ́rẹ̀ wá gba owó ní yíyá ṣùgbọ́n ẹ mẹ́rẹ̀ sọ padà bí a díẹ̀ díẹ̀ lè ṣùgbọ́n àti mẹ́rẹ̀ fi tẹ̀lé o ṣé ẹ bá yá five thousand ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan fún rẹ̀ bí ó mọ̀ ẹ̀gùn àbí five hundred àbí kó jù bẹ́ẹ̀ lọ. ذلك بأنه قالوا إنما البيع مثل الربا. Bọ́lá ló pé tẹ̀ ṣe yá, ọlọ́wọ́ fẹ́ rìbá ni. Wọ́n ní ẹ̀wò làwọn ń ṣe. Bàbá mi bá yọ̀rọ̀ kọ́ fún yẹn ó náà fi lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n lọ́jọ́ òní àwọn náà fẹ́ jọ̀rọ̀. iná màá ní báyìí ràn mí sí lè bá. bí àwọn tí a mọ̀ gbogbo báńkì àkọ́kọ́ náà ní Nàìjíríà wa kéèyàn lọ báńkì kọlọ̀ rẹ̀ yáwó ó ti kọ́ lórí ó fura mọ́tò ni o ó fi sòwò ni o pípadà wọn ń sọdọ́dà àti àwọn òṣèlú ìjọba míì náà ìjọba máa fún wọn sábẹ́ ìjọba ó fún wọn ní àlàwáǹsì àbí lóònù housing loan oníkà lóònù tó bá ti gbà á ọgbà ìdánù torí wípé ntí wọn fi padà gbà lọ́wọ́ ẹ̀ yóò tayọ ìdí ẹ̀yà ó ti ní bí wọ́n ti máa fi ń tẹ̀sí fún díẹ̀ díẹ̀ ìdókòló àyíká àwọn báńkì àtúnṣe ìjọba ìtumọ̀ tó wá sọ wípé alẹ́ mi là ọba tó bọ́ sáàrin àwọn ìyá ọlọ́jà wẹ̀wẹ̀wẹ̀ náà gbogbo ọjà rẹ̀ ju ten thousand lọ tí ìwà lọ bá kìlọ̀ máa ten thousand ẹni ọ̀dà ló àwọn sábà tó dé wọn ní àwọn ní lápò àwọn kẹ́dé wọn láwọn ní síìpù àwọn kẹ́dé wọn láwọn ní abs wọ́n sàkóra àwọn kálukú sàkóra ìlú ọkọ̀ tó rí èsì fún èsì yá àwọn olóòkọ̀ wípé ẹgbẹ́ ilé ìfúgbà díẹ̀ wọ́n wá ń jẹ ìdílé ọkàn ìtàn yìí ní díẹ̀ díẹ̀ over thousand yọ lọ bẹ̀ one ten thousand kọ̀ọ̀bẹ́ yá yọ lọ bẹ̀ one ten thousand kọ̀ọ̀bẹ́ yá yọ lọ bẹ̀ wọ́n sì máa bá wọn wá sí èlé yìí náà lẹ́ẹ̀dẹ́ tó máa bẹ lọ́kọ̀ yìí pé kẹ́ ẹ má rojú owó san inú àbí àwọn yìí pé kẹ́ ẹ má wulẹ̀ rojú owó san èlé yìí gẹ́gẹ́ làwọn ní ìjọba yìí kẹ́ ẹ lè bá àṣẹ rú èsì pàdé ọlọ́run. ذلك بأنه قالوا إنما البيع مثل الربا wọ́n lọ ra o ìyàmẹ́lẹ́gbẹ́ yóò wọ́n wà lọ́wọ́ ju bí ẹni tó gbé àtàkì ìta lọ ní ìlànà ìwé wà lọ́wọ́ àrí bí ìfẹ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n rí ìdájọ́ gbogbo tá a kọ́kọ́ nínú Islam haramu èèwọ̀ ó ti jẹ́ kí ẹran ẹlẹ́dẹ̀ kéèyàn ó sọ ẹlẹ́dẹ̀ bu ẹnu rẹ̀ kó jẹ́ fún mùsùlùmí èèwọ̀ ni bẹ́ẹ̀ ni kéèyàn ó jẹ ìbá ti jẹ́ èèwọ̀. wà á lọ wá wùlí báyìí wà á rọ́mà rí bá. ọlọ́run ní tẹ́ ẹ sàkẹ́ra tẹ́ ẹ sòwò ẹ̀tọ́ ló ń ṣe fún yín. ìgbàgbọ́ ẹ̀rọ fẹ́ máa jẹ ìdá ọmọ ẹ̀kọ́ gbúgbogbo bì ọmọ náà èlò wọ́n fi di ẹ̀ lé ọlọ́mọ ẹ̀yà owó ọ ma wọn lórí ẹ̀ ọmọ ẹsẹ̀ wọn lórí ẹ̀ bí òun owó kan náà ọmọ ẹ̀yọ́ mẹ́ àtúntò ìpàpà tó ti bàtí mọ́tájú ọlọ́run ní òun tó ní ajọ́pítà ti ń jẹ rìbá ọ̀tà ṣe mùsùlùmí tí wọ́n lọ wá gẹ́lẹ́dẹ̀ ló ti sọ ìmọ̀ràn fún wọn pa rìbá yìí tó Muhammad ọlọ́run bá tó máa wọ̀ sọ́lọ́mọ́ ó ní làátàmùmọ́ ápìlà rídà wà mú kílà hù wà ṣàrídà ìhì wà kàtíbà hù sallallahu alaihi wa sallam ọlọ́run àtìlẹ́ àti tí wọ́n bá ń pé wọ́n ń fọ́ ègùn láti sọ́mà tí wọ́n rọ̀ bí omi mọ́jọ́ ọ̀kan ní alórí ah, àwọn onídàádọ́ àwọn àṣẹ máa pé ègún àti sọ́nà ọ̀rọ̀ ó wá dòdò kì í fọ́n lé àwọn èèyàn mọ́jọ́ fọ́n lé wa. ṣùgbọ́n èṣù ó lè mú yẹn lọ lẹ́gbẹ̀ẹ́ wípé yọ́kọ̀ lórí ànábì ti wá fáwọn ẹ̀ka gégùn márùn-ún ni wọ́n téèyàn bá ti bára rẹ̀ nú wọn èèyàn báyẹn dẹ́rẹ̀. ànábì ní sọ́nà sọ́nà làwọn ọmọ àkìlà rírà ànábì ní ẹlọ́rìí náà gbogbo ẹ̀ bá ń jẹ rìbà pátá kí ni àkìlà rìbà tó sọ wà mú kílàwú atẹ́ntí fún àwọn èèyàn rí ìbàjẹ́ ákílàrídà ẹni ó jókòó tọ́hẹ́ẹ̀dì lápẹ́ tọ́hẹ́ẹ̀dì síìtì tàbí òní dáwọn èèyàn sẹ́wọ́ tá a sọ lẹ́ẹ̀kẹ́ yìí tàbí òní yáwọn èlò ẹbí ń gbà yìí àbíjọba la àwọn ọlọ́pàá tẹ̀lé la ẹ̀wọ́n ní ìlú òròjú ìlú òròjú àfi tábàkọ̀ àti títàlẹ́bí sọ yìí sallallahu alayhi wa sallam. nígbà ìgbà wájú kò ní pẹ́ òṣèlú tí ń ṣe ránṣẹ́ fún mi kí n sẹ́ni ẹni ara tó tó bá rọ̀ tó lè sùn lé rẹ̀ tó bá fẹ́ kọ́lé àti kí n yálò kí n gbèdè lọ́wọ́ ẹ̀. tó bá fẹ́ gun mọ́tò àti kí n yálò kí n gbèdè lọ́wọ́ ẹ̀. ó ní wọ́n sọ lójú. ọ̀yọ́ ṣe ló tó. iná aláì wọ́n ti ní ẹni tó ti làwọn ọmọ wa kìlọ̀ fún ìdá ẹni tí ń jẹ ìdá tó gbẹgbẹ nígbà á ti wò ìdánù wọ́n sì tún yí pé ẹni tí ń fún yẹn ẹni tí ń gbà.

dẹ́ta ọ̀rọ̀ ya olóògbé tó ta seven thousand iye báyìí lọ ya olóògbé sọ iye báyìí ìwọ ni mú kílà ànábì ní ìbínú ọlọ́run wà lórí ìjẹ náà ọlọ́run sànú wa o. wà sẹ́yìn ìdáyìí àti ẹlẹ́rìí méjì tẹ̀ bá jẹ́ lọ́wọ́ ẹlòmíì wọ́n gbé fọ́ọ̀mù fún báyìí ìpè ẹlẹ́wà àwọn méjì tí wọ́n bá yẹ zondo ẹ̀sìn pásítọ̀tì wọn náà fi mọ̀jẹ̀ ń bá wọn ṣe wíwá láti ojú ìdòwò báwọn o. ẹ̀sìn pé ń bá wọn ṣe ń dòwò báwọn àmì àwọn afọ ẹni ẹbí akọ́là bẹ́ẹ̀ mẹ́ wípé títí ẹni ó jẹ ìgbà àti ẹgbẹ́ ọ̀tẹ̀ ẹni ọlọ́dọ̀ sí ẹ̀rọ ìgbà àgbọ̀ ọ̀tẹ̀ ẹni wò pé à tó bá síwèé tó bá ní náà pé ńlá wọn náà wọn ń lórí náà. àṣetí ìbá fẹ́ jalè ní ẹ̀bàgbà ti sọ́nà yorùbá ẹlẹ́ni ó jẹ́po lọ́jà ọ̀jalè ẹ̀bàjá tó rọ yí pé ẹni ó jẹ́po lọ́jà ọ̀jalè àmẹ́ni ó tún tẹ̀ fún náà olùlò náà lórí tí ó tọ̀dà bòtú pé ẹni ó jẹ́po lọ́jà ọ̀jalè àbòtúnú bàbá ẹni gbogbo ọ̀sẹ̀ kìlọ̀ ọjà abẹ́ni ọlọ́gbẹ́ fún ọ̀sẹ̀ kìlọ̀ olùrẹ́ náà ajẹ́ ipe ni ọjà ìdá ìdílọ́lọ́ ẹni ó tún wá bá wọn sẹlẹ̀ rí wípé à ẹ̀rọ wọlé kò ló sálọ yọ ọ́ fẹ́ yóò sọ ẹ̀kọ́ lè sálọ bẹ̀rù rẹ̀ hù. náà sẹ́kítì ẹni tí ń bá wọn ẹ̀ lẹ́yìn à òkú ṣe kí ìdúkẹ́ máa kọ́ lẹ̀ ní akọ̀wé akọ̀wé ìjẹ́ tó ti rẹ̀ fi rẹ̀ nínú ọlọ́mọdé àṣekọ́lá pàdé rẹ̀. àníyàn àwọn wọ́n àrìbá alákọ̀ọ́kọ́ kò gẹ́gẹ́ tí ń ìbínú ọlọ́run bẹ lórí ẹ̀ à ń bọ̀ kí ni àmì táfà ọmọdé ìbínú lórí wa ẹlẹ́ẹ̀kẹta wà ṣàyàjùdẹ́yì méjì àbí kó mẹ́gbọ́n àtẹlẹ́rìí méjì tí wọ́n ìwọ mu ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí mà wọ́n ò nílé ìfẹ́ rẹ̀ jẹ́wọ́ láyé bẹ́ẹ̀ sí mi ẹ̀ rà kọ́lé ó kéré mi ẹlẹ́ẹ̀karùn-ún ẹni tí ń kọ́ lẹ̀ àwọn èèyàn ní ànàbí tẹ́lẹ̀ ìbáni tó báyìí Ọ dàgẹ̀ lẹ́bi kòkó ọ̀sìn ìbàdàn fún wa èèyàn wá ń gbógun à ẹwú iye kòkó tó ń táìpù ní mẹ́mẹ́ bí pé ń kà á lọ ọlọ́run tí kòkó ọ̀sìn ọmọ ó sì wà dání lórí. tẹ́lẹ̀ tí yóò yẹ mm-hmm. oh, kò ní yé. kòkó wa. ilé tó bá ń fẹ́ èèyàn wá wò ha ah, ah, ó fi àbí ní àwọn ẹ̀sẹ̀ méje kan ń bẹ tí ẹ̀ bá ń yẹ̀wò gan tí bá ń yí ilé ẹ̀wò òdì yóò sì wípa yóò sì parẹ́. ọwọ́ ẹ̀rọ a à báyìí wù náà yọ̀sùn lọ́la àbí sàánú wa àtẹ̀kílẹ̀ a àdúrà rẹ̀ wà sẹlẹ̀ sí ó tún báyìí pé ọlọ́run mi tún wà ànábì ní ẹni kọ̀tà ẹni pọ̀ ọdún bó pa. ẹni ẹlẹ́ẹ̀kejì àti alásàtì oúnjẹ ẹbú ó ṣe fún yẹn ni o ṣe ni o bàtà ṣe tún ni o ànábì ní kò sí kó gbé èrò pàdé ọlọ́run jù bẹ́ẹ̀ lọ yóò ilé òwò pani ẹ̀sẹ̀ ilé ẹ̀ ni ó tẹ̀lé ìdùnnú rẹ. náà gbogbo ẹlẹ́ẹ̀kẹta ẹnì tọ́jọ́ rí pé ọba pa ẹ̀mí tọ́lọ́mọ bá ti léwọ̀ ọkọ̀ ìwé ẹnì kan lọ́ba báyìí lọ́ba gbá àbúfẹ́ àdébí ní àfihàn rírà ẹni ọba jọ rìbá àdébí ní òun náà òun nàmbà fọ́ọ̀nù ẹni tí ó wà nù ẹsẹ̀ tó jẹ́ pé tó bá ti wúrí ìròyìn báyìí èèyàn máa parẹ́ ah. wọn. ọkà ọkà ọkà wọ́n ní kò sí ìwà àdébí sọlá tó kí wọ́n ní báyìí kẹ́lí nínú àdébí ní ìwà àṣẹ ìmọ̀tọ́ fún yín eléyìí wá ní ọ̀dọ́ ìmọ̀tà wa rí jẹ̀mọ́ ẹ dákun mo fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan wa jẹ̀mọ́ tààlẹ́ni náà tí yóò wù alhamdulilayi yóò má la wáyé ṣé ẹ mọ̀ yìí pé òbúkọ lẹ́nu tá a jọ ń sìn lágbóòló yìí ṣé ń bá ń sọ ọmọkùnrin yìí pé ọlọ́run ń sàlámọ́ ìyá ìdọ́là mọ́rí òbúkọ ṣé ẹ pé pé ńlá torí pé ṣé ń sọ ni wípé bó orí ìyá rẹ̀ gẹ̀ ó ṣe kí ni ọ̀ọ́gùn àbíbí wa pe ìmọ̀tọ́ fún wa tó pààyàn lẹ́kọ́ ó ń ọlọ́run sọ́nà ọ̀sán ẹgbẹ́ iná rírà bíbadé ìwé táwọn fọlọ́ ìlọ́lá ní ìrọ̀lẹ́ ìjẹ̀mẹ́ à làhá sàlásàtù wọ̀sàbọ̀ òun nà dáadáa ànàbí ibi tí wọ́n bá ní ẹnu ọ̀nà mẹ́rin lọ́wọ́ ẹnu ọ̀nà ẹ̀rí báyìí ẹ sọ fún ọ pé sẹ́wọ̀n ti tìrì ní mẹ́tàlélógún mẹ́tàlélógún àádọ́rin àgùntànlógún mẹ́tàlélógún àádọ́rin ilé ẹnu ọ̀nà bí kẹ́tẹ́ ọ̀nà mẹ́rin lọ́wọ́ ọbẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ sọ pé ẹgbà jẹ́mọ̀ wọlé ẹgbà kọkà àdìjẹ wọlé ẹgbà mrs wọlé ẹgbà rọ̀ṣídì wọlé bẹ́ẹ̀ wọ́n tún mọ̀ bòmí pẹ̀lú ìgbà bẹ́ẹ̀. wọ́n wá ní ẹ̀nà mẹ́rin lọ́wọ́ àwọn ẹni ọ̀nà ìdìbà ànàbí ní sẹ́wọ́n ti mẹ́tàléláàádọ́rin wọ́n ní ẹ̀nàbí ah, ó pọ̀ mọ́ àbí ilẹ̀ wa jẹ́ nǹkan fún yín wa àìsàn wa èèyàn wa kéré jù pé fọlọ́ máa fẹ́ bá èèyàn wí lórí rẹ̀ èèyàn tó kéré jù fún ìyà àti ìdẹ́yẹ̀ ó rí ní ẹ̀dẹ̀wò tí ó kàn mí rìbá àbẹ́bí ní nǹkan tó ṣe ń gbọ́dọ̀ òun náà ni àyẹ̀ǹkẹ́ àrọ̀jọ́ bí hmm. ó mi ha. àtẹ̀bí ni ọ́ dàjẹ́ lẹ́yìn pé ọmọ ọkùnrin kan wọ́n ní lágbàdá máa ń sí àwò wọ́n ní àdúgbò ah, ọ̀rọ̀ ọ̀gbìn ẹ̀sìn ọ̀fẹ́ o wọ́n ní àwọn àdúgbò ilé ìjà rẹ̀ nínú ọ̀fẹ́. ìyá rẹ̀ ń tẹ́kìlẹ̀ wá. ìyá rẹ̀ ní máa ń sọ ìgbẹ̀lú ìyá rẹ̀ màlúù rẹ̀. Ah, àtẹ̀bí ni ìyà tí èèyàn ò rí mi rìbà tó kéré jù yóò ṣe kèébé ìyà tí ọmọ tó bá yà rẹ̀ sórí. نور يبيك وصبر يؤمنها ويبكي في رواتبها لبيب ويبكي في رواتبها tó kéré jùlọ náà nà ìyá rẹ̀ ó sì lè dé ìyà tí ọmọ tó bẹ̀rẹ̀ rẹ̀ sùn tí ó jẹ ẹ wá wo jẹ̀mọ́ sókè pátábò ní oṣù wa rí. ilé fi jẹ́ wípé àṣẹ ilẹ̀kùn abúlé tún sílẹ̀ fún wa yí pé ká mọ ẹyẹra wa lówó ká wá fèrè fún hmm. gbogbo ẹni ọba ti gbà àbójútó kò pẹ́ẹ́tẹ́ wọn máa ń fèrè Allah subhanahu wa ta'ala ègún sọ́mọ̀ bẹ̀rù yẹn. ìyàmù àkúrò àwọn rúbẹ́ wọ́n ní àmì tó máa rí ègún yẹn àsìkò dá. ọlọ́run ní yàmù àkúrò yàmù àkúrò gbogbo ẹni bá gba owó èlò àbí ẹni tí ń gba owó èlò àbí ọlọ́run ọba ní abóhùnlẹ́rì wọn abóhùnlẹ́kọ̀wé wọn ọlọ́run yẹn máa kún lọ́hù rírà ayé ti dún yẹn àtọ̀. yẹn máa kún lọ́hù rírà. ọlọ́run yóò parí ìbárẹ́. àwọn bá wa ní láyé ń bí ìlú àbílọ́rùn ó lébèjì ọ̀nà wo ọ̀nà méjì ó ní nǹkan ó ti máa ṣe ní bá ń láyé nǹkan bẹ́ẹ̀ ṣèṣì yóò tá a ìkéjì màdàwí ojú òde orí ṣùgbọ́n yóò máa ṣe wọ́n ní kí ni ṣe ṣèyọ ọ̀nàjì wọ́n ní ìwọ̀n rìn tí yóò máa ṣe ti máa ń da rìbá tàbí ẹni tí wọ́n wọ̀nyẹn lówó rìbá kí ni tí yóò máa ṣe tọ́lọ̀ fẹ̀ wọ́n yàn fún sẹ́ni wípé ẹni ìgbẹ́ bá wù gbèsè ayé ẹ̀ dáadáa àlámọ̀rí ìrìn lójú tù ẹgbẹ́rẹ́ wo àmọ́láwọ̀ ẹ̀ka tẹ́ ń gbóòdì bàtà tí ń kọ́lé wọn ni ẹ máa wò ntọ́lọ̀ wọn bá sọ ládéhùn jù lé lọ sànù wa. yàrá yà kú lọ rí. ẹ wú wa àti sèkítà ní sọfà bẹ́ẹ̀ ní àbáṣe pé ìwà gùn láàbí wọn lọkùnrin ní ìfàbílà yàtọ̀ àbòmí. mẹ́rin sọ ọlọ́run ọlọ́run mọ̀ sọ àwọn bá pàtó wá ń tù sí ọjọ́ ìbẹ̀rẹ̀ àǹbáyé ó ní tù mẹ́rin ní pé mẹ́rin sọ ọlọ́run ọlọ́run mọ̀ sọ ó dà yọ sọ lórí ọmọ rẹ̀. àjẹ́ wípé téèyàn bá ń sọ ojúṣe rẹ̀ pẹ̀lú àlá ọlọ́run ó sì mú àṣẹ ìdàkejì ẹ̀ ni wípé ọ yẹn hẹ́kùn lọ́wọ́ rìbá gbogbo ẹni bá ń gba rìbá ó ọmọ rẹ̀ ọmọ rẹ̀ òní yára rẹ̀. yẹn hẹ́kùn lọ́wọ́ rìbá. wọ́n ní ọ̀kọ̀kọ́ lu wọ́n ní ní ìsìn bẹ ó lè jẹ́ pé ààrẹ kan sí kejì lọ́wọ́ fún mi bá fẹ́ra ààrẹ ìwá rẹ̀ yóò wà ní àkùkù ń gbowó ìbẹ̀rẹ̀ àti ọ̀rọ̀ kùtù rẹ̀ báyìí àti ló gbọ̀rù. ìyàmù ẹkún lọ òrùn rẹ̀ ṣe pé tó ti ẹ̀kọ́ owó ìṣe jẹ́ ọ̀rọ̀ parẹ́. ìyàmù ẹkún lọ òrùn rẹ̀ ṣe pé lè fi kọ́ ọlọ́run pé lè wọ́n wó.

ntí mùsùlùmí ma fi irun mú bìlì ntàṣe pé yóò ní ẹmẹ wọlé ìgòtí ń tọ́lọ́ òde fọ́mọ́ wà sọ pé pé wọ́n jókòó sínú ọlọ́run wá kó wà síbi tí ìyá yóò lẹ́rí ilé rẹ̀ a lè fi bẹ́ẹ̀ sọ yìí àti táyé wa ìdókòwò lórí fóònù hmm. Hmm. ya iye báyìí iye báyìí lágbàá lórí iye báyìí hmm. bó tiẹ̀ ti jẹ́ wípé àwọn àfọwọ́lé pípẹ́ rahimahullah ta'ala wọ́n tún mú ojú kan wá fún wa mẹ́wọ̀n nípa wípé téèyàn bá ń sọ́wọ́ téèyàn bá ní mo fẹ́ ta fóònù tí mo mú dání ní ìsìn àwọn àfáà ní ilé òsínláìsì mẹ́rin ìgbé ìwòrán lóhùn. ṣùgbọ́n mo ti fowó mìíràn fóònù o mo ti yá olówó làálẹ̀ iye báyìí lọ́wọ́ àmọ́ ẹ̀sán lórí rẹ̀ ilé ìkónú ẹ̀ ẹlòmíràn wà mẹ ọ̀nà pé ya ọkọ̀ yá ẹlòmíràn bẹ̀rẹ̀ ti máa ya ẹ̀yìn kẹ́ máa ya ya iye báyìí kò fi sọ iye báyìí padà lórí fóònù rẹ̀. Hmm tí ẹ̀jẹ̀ táwọn afọ àti ìyẹ̀pọ̀ ni pé sọ́dà àbí ọ̀dà bùkátà ẹ̀ lọ pẹ̀lú owó fùtì ẹ̀ bọ́ọ̀rù làwọn náà sọ bọ́ọ̀rù bọ́ọ̀rù ni wọ́n sọ yá wà kú lò kọ́rin jẹ́rọ̀ ọmọ nfà á fàṣẹ ìyàwó rẹ̀ dànù. ni gbogbo pé mo yá lọ́gbẹ́dẹ́ lówó yóò padà wà bí ọ̀fà ní fẹ́mi tí mo yá lówó padà rè dànù. ilé ìkàkíyèsí ọlọ́run wá fún ọ̀pẹ́ ti wà lórí bàbá yìí alẹ́ tó ti wà bẹ́ẹ̀ ọlọ́ni wàzárù bàbá kí. wàzárù mẹ́ẹ̀bà tí ó rí bẹ́ẹ̀. níbi bàbá tí ọ̀lọ́wọ́ yìí di rìbá rẹ̀ nǹkan tó mọ̀ ní ni. bàbá fẹ́ ní ààrẹ tó gbà yóò. nǹkan tó mọ̀ ní. bàbá ní ọdún tó. nǹkan tó mọ̀ ní ni ló lẹ́yìn àyìnbó ṣe. nǹkan tó mọ̀ ní. yálà ìfọ́ nàìjíríà rẹ̀ ti ti bọ́ta. alẹ́ tó ti bá jẹ́rìí bàbá rẹ̀ kálukú wọn wojú ara pé ànábi adé àwọn èlò dáhùn lójú owó ẹnì kan sì ń bẹ àbáàtò amú ànábi ni nàbìbàtàlù rẹ̀bìyànláwò. àwọn kí ànábi lọ jẹ nínú ẹ tó ń sọ̀wọ̀ yìí nílùú màdínà ìjọ náà tọ́lọ̀ ń kẹ́ wọ́n gbajúmọ̀ pé níyàwó èlò ó sì ń gbélé orí wọn àbáàtò wà nù wọn. tọ́jú ẹ̀rọ ànábi yẹn oríṣiríṣi ọlọ́run wa àlejò àwọn ọmọbìnrin wa kàbá sọ bẹ́ẹ̀ ṣe àdúgbò wa ń bá kéde gbogbo ayé wípé láti ṣe é lọ o ọ̀dà fà ilé àdàwò bàdà àdàwò rìbà abbas ìmọ̀tòmọ̀tálè láti ṣe é lọ gbogbo ẹni tí abbas jẹ́ ẹjẹ́ lọ́wọ́ tó bá gbowó ìwé wọlé mo ti forí jìnnì ní ìfẹ́ ọ̀pọ̀ ọ̀sọ́ mo ti bá a sọ orí ìdíwọ́ ti ìdíwọ́ ta yé wọlé. wọ́n bá wọn máa bá kí alílẹ̀ rìbá orin bẹ́ẹ̀ mi ti sọ fún yín pé ilé àti máa bẹ̀rẹ̀ kí ni o dáa wà láti sọ mi pé nígbà mo bá ti sọ pé bàbá àti ẹgbẹ́ mi gan-an ó ti kó mẹ́ àjẹ́ pé tí bàbá ń bẹ lọ́wọ́ wa jẹ̀mọ́ à ká lọ dàálẹ̀ o hmm. tá a bá yáwó rìbá ká lọ túbá mẹ́ o tá a bá fífẹ́ lẹ́sẹ̀ rìbá lọ rì fáyà o kọ́ ọ máa kọ́ ọ máa rì kí kọ́ ọ máa rì tẹ́ tó pè ọ́ kọ́ ọ máa sọmọ sáásí káyọ̀ máa dáwó fún ọ nígbà pé pọ̀ wá ní àfẹ́ ìbílẹ̀ ti di àwọn àtàbẹ́kẹ́jọ́ fún sáásí ni ó lóore fún ọ ó lóore fún ọdún kó jẹ́ pé owó ìgbà lọ́ọ̀mọ̀ ẹ̀ná lọ o. Báyìí láàmú tàbí àlú ọlọ́dún bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀. Bàbá ló dé bí mi náà wá ìwà ọ̀tún nígbà ọlọ́gbọ́ àti kábọ̀ ìpè ìbọ̀ ọ̀dà. Ẹni ó ń ṣe àbẹ̀tí ìgbà ní fún ọ̀bọ̀wá lónìí ìtúbá. Ọ̀nà àwọn míì ló kíra àwọn ní fàáza lù. Ìbátí àlè. Fàáza ló ń bẹ̀rẹ̀ àìdí ìrìnà wá. Ọlọ́run Aza tó mọ̀ ọ́ jẹ́ ayé ìwọ náà wà lọ́gbà kéde báwọn èyí pé mo fẹ́ lógun kan láìpẹ́ o mo fẹ́ lógun kan o ẹ̀yẹ̀ o ogun bó da o tó ní àtànàbí ọlọ́wọ́ àtànàbí fẹ́ bá mi gbà máa pe àwọn ìyàwó ẹ̀ fún pé ẹ̀yẹ́ ogun o ogun o ọlọ́wọ́ àtànàbí ọlọ́wọ́ àti ànàbí ọmọ ọ̀dọ́ ìgbà ẹjẹ́ kò jẹ̀ mẹ́à tá a lẹ́nu tó ní orí ẹ̀ tó ń lò wá. fẹ́ẹ́bẹ̀rù bí haribi nínú wa ṣe wà lọ́sùn òní. ọlọ́jọ́ ìgbà tó bá ọlọ́ni ti ẹ̀ṣọ́ mọ̀ fún ra yẹ ẹ̀ṣọ́ fẹ́ fún bọ̀. ìpolówó wà á gbà wọlé ẹwọ́ ìta lọ́nà. láàrin sọ ìkọ́ mọ̀ sọ́jọ́ yẹn sílẹ̀ láti wá ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn sọ́jọ́ àti ìkọ́ mọ̀ yọ

ẹni tí ìrìn àjò gan inú títí mo jáde òye ìgbà tó ìrìn àjò wa mẹ. àtà akbar àbẹ́bí tẹ bá rí ọkùnrin ah, ẹ ti rí àmì àrìn àjò mọ́lá òun ṣe ọlọ́run ọba ní yẹ̀múdù yẹ̀rẹ́ rẹ̀ sàmà ọwọ́ àtẹwọ́ sọ́nà ń sàdúrà òkúrò yàrá bí yàrá ó tún tọ́lọ́ mi kọjú ní ẹ̀rọ ìsànú mi ìsànú mi ń tẹ́wọ́. àlejò mi ti wà bàtà àbò haram ọmọ ìṣẹ́bù haram ọgbẹ́ni ọ̀bìn haram ọmọ ìṣẹ́jà bìlà. àlejò ìwọ̀n ẹ̀ẹ́dẹ̀wẹ́ ti ń sàdúrà yìí ó yẹ ká tiwa rẹ̀ gbà títí ìtẹ́jú ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbà ní e hmm. ẹlòmíì ti aṣọ lọ́ọ̀dù pé ìyá àfa ṣẹlẹ̀ ọlọ́gbọ́n gbàdúrà ni àti òun ṣe gbà ìwọ́n o hmm. ọlọ́run ṣe àdéhùn kọ́ mọ́mọ́ sọ ìwọ́n ní nǹkan yọ ṣe o àbẹ́bí ni ẹni ìrìn àjò lọ́wọ́ ẹ̀ ìrìn àjò wọlé gbà hmm. ẹnì ọsọ pé yàrá kéèyàn ọpọlọ́run ló kọ rẹ̀ ní mọ́tàkàtà orí ìgbà ṣùgbọ́n ìfẹ́kẹ́ ti wá kọ dí ibi ń jẹ sẹ́nu rẹ̀ haramu ni. ibi ó ti ń rówó tó fi rí nǹkan mu haramu ni. agbábọ́wọ̀ owó lápóló fi rí haramu ni. Hmm. gúbí ẹ̀bìn haram gbogbo tí ẹ̀rọ ara rẹ̀ ti ń dàgbà sókè wẹ́rẹ́wẹ́rẹ́ haramu ni. àdébíyẹ̀ ilé ẹ̀gbọ́ adìlá ìfàjàbílà fọlọ́mù ti dá orúgbó yẹn nù. ọwọ́ aṣọ fún wa ní ntọ́pá yẹn lọ fún yí pé jẹ̀mọ́ ẹ̀tẹ́lẹ̀ kan bá ń bẹ tí ẹ̀gẹ́ rẹ̀ bá rọra yọ lásán hmm. tàbí ọrùn rẹ̀ wé hmm. tàbí ẹ̀rẹ̀ wà ikùn rẹ̀ yọ ikùn rẹ̀ yọ àbíjẹ́ rẹ̀ yọ hmm. abẹ́ rẹ̀ ń bẹ́ ó wọ́n ní kí ni bàbá ń jẹ tó ń gbóná ẹ̀ mọ̀ wọ́n ní àwọn lákọ̀wé lápò ẹ̀ ìbí lọ́rùn ẹ ti ké ìpara náà ìjọba ọmọ ẹ pè yín wọ́n tó tù ú pè yín ni ìjọba ọkọ̀ọ̀kan ní àwọn fẹ́ẹ́ ṣe ìjọ tí ó lè lò nínú wọ́n ti ké gbèsè lè fún hmm. ìsànú wa. àdìsọ sẹ́wọ̀n tẹ̀lé tí wọ́n yọ pé wọ́n ti gbẹ̀yìn ayé náà àdébí ní ìrìbà yóò dàbí ẹ̀sìn tí ń sá ìròyìn tó bá lónìí eruku tẹ́sí máa ń lọ nínú pọ́pọ́lẹ́ eruku kí ló mọ̀ sọ̀rọ̀ báyìí. Hmm. eruku ọ̀bẹ̀ ọ̀fọ́ àdébí ní ta ni òdìdẹ́ ẹ̀fọ́ lula. Hmm. sàlámọ̀ ni wọ́n fi ń dìbò. agbọ́dọ̀ sànú wa. gbogbo agbọ́dọ̀ wa dẹ́bẹ̀ àdébí ni tó dẹ́ pẹ́lú ìgbà tàbí ìgbà aráàlú Hmm. ànábì ní inú ná ni wọ́n mú bàbá yìí lọ ọlọ́mọdé nàbí ó sínú wa ni inú ná ni wọ́n mú bàbá yìí lọ ọlọ́mọdé nàbí ó sínú wọn wà a ah, rí fi yọ hmm. ẹ yọ iná ẹ bá ti yọ kúrò iná àwọn àṣẹ ìwọ̀n tó gbọ́ bá tẹ̀. Hmm. jẹ̀mọ́ kọ́lé yòó rí bá tó yẹ kí o tún wọ́pọ̀ lọ́kọ̀ tó wáyé kọ́kọ́ lọ́mọ yòówó pẹ̀lú àlẹ́ yà kéèyàn wá pẹlẹbẹ kárígbódó kiri ìlú ìjẹun ìmọ̀lẹ́ ìjẹjẹ rè ó mọ̀ pé ju kéèyàn ọ̀sán akéèyàn jẹ́ra mú lọ. làkọ́ ìrọ̀bí lọ́sọ̀ tí mi ń bá di ànárí. dàrú làkọ́ ìrọ̀bí lọ́sọ̀ tí mi ń bá di ànárí. ọlọ́run pẹ̀sẹ̀ fún ẹ lọ́sàáza àmà lẹ́la sọ̀fún wọ́tà. bàbá lẹ́la lọ́sọ̀ àmà lẹ́la sọ̀fún wọ́tà. ويبقى الاسم والعار من الهارون ويبقى الاسم والعار من الهارون ويبقى الاسم والعار عواقب السوء من مغابتها تبقى عواقب السوء من مغابتها لذة من بعدها النار لا خير في لذة من بعدها النار لا خير في لذة من بعدها النار tó rẹ̀ mọ̀ má ti jẹun. àfọyín tó fún là dáadáa tó o bá gba owó èlò tó o bá yẹ̀yẹ̀ sọ̀rọ̀ bọ̀ gbèlò mbẹ́ tó o yẹ̀wò rẹ̀ bọ̀ gbèlò mbẹ́ abóòtú ìgbà òfin ṣèkẹ́sìkẹ́bì ìgbàdùn kan ọba rí mbẹ́ àfọyà ní ìgbàdùn yóò padà kú ọ̀lọ́dọ̀ rẹ̀. sọ́bùnà lọ́wọ́ ọ̀nà ọ̀nà lọ́sọ̀bọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ من الحرام ويبقى العجل والحروف ẹsẹ tó ń da tó ọba fowó èlé sówò òun wọn parun èyí sẹpẹ àtúnrẹ wọn ti sọ jẹun hapun náà gbà kó sílé èdè gbẹgbẹ jẹun náà wọn ti sọ. nínú ilé àwọn parun ọlọ́run ló wọ́n yà bọ̀ kọ́lé ìtumọ̀ wọn lẹ́hàrún. من من الحرام ويبقى الاسم والحار وطر ẹsẹ̀ yìí kú ọ̀dọ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ tún bá wẹ ọlọ́dẹ tí ẹgbẹ́ ọ̀dẹ tí bá yọ ẹsẹ̀ rẹ̀ sẹ́kù ṣẹlẹ̀ bá àwọn tó bá sọ ẹ̀ ṣe máa bá bàtìrà ṣe bá àwọn kì í sọ ẹ̀ ṣe máa bá bàtìrà. ìjàpá bùi yóò wà sẹ́kù lára rẹ̀ àfàwọn ń bèèrè lọ́wọ́ ayé pé ẹja kò jẹ̀ mẹ́ẹ̀ kí láwá lórí ẹgbẹ́ yẹn wá ṣe ẹgbẹ́ wá lu ayé ẹgbẹ́ wò ṣe ó kọ́ ní oṣù mẹ́tò oṣù mẹ́tò ọwọ́ akọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́. lọ́kọ̀rọ̀ fi lọ́sọ̀tì mi báyìí àlọ́rọ̀ lọ́kọ̀rọ̀ fi lọ́sọ̀tì mi báyìí àlọ́rọ̀. níbi ìdáhùn bí ẹ̀gbẹ́ láyé olówó ìdá ọwọ́ àfi ti gbogbo dé èsì láyé ọwọ́ àfẹ́ ọjà àwọn àbólówó ládùúgbò lu olùgbà ló sì ná bá ọba ti kú tọ́tọ́ wọn ni ọmọ ẹlọ ná kí wọ́n lọ́ọ̀kà rẹ̀. láti lájà sí mi báyìí ànáró. láàárọ̀ ọ̀hún lájà sí mi gbogbo ẹni tí ọwọ́ àrùn ohun tá a sọ yìí ọlọ́ba ni mo wà fún mi. jẹ́ kí ìgbàgbọ́ wọn kó lè dè déédéé. títí wa náà wà jẹ́ kí wà á sì kọ́ la máa ń sìn láyé wa. méjì àwọn àlọ́ ẹni tí ó kù sábẹ́ bínú rẹ̀ lọ́mọ. bẹ́ẹ̀ tí ó sì lóko rẹ̀ méjì jésù rí adéko rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àlùkọ̀rọ̀ jésù ń dà tó fẹ́ fi mú adébẹ̀ dákú já gbẹrẹ lọ. títí wa náà wà lá haúlà wàlá kúwàtà ìlà ọ̀rọ̀ ìyá kúmọ̀lá ọ̀hẹ́rẹ́ mìíràn ikọ́ rẹ̀ lọ́nà bí tó lè ọmọ rẹ̀ ní nàpọ̀ lè ń pa mí نكون ربي ربنا عامل أبا فاطمة في طول عمره نقول إنسان في طول عمره نقول إنسان أجل فقط أصلاكم الله هيا أجل فقط